akúrútẹ́gùn akúrútẹ́gùn téréǹté láti ọdún mọ ọdún téréǹté láti oṣù mọ oṣù téréǹté o ti ń bọ́ bá jiyàn téréǹté o ti ń bọ́ lóye ìjọka téréǹté ìtọ́ igun níbẹ̀ lọ́pọ́n téréǹté ìyẹn èṣù níbẹ̀ láwo téréǹté ọtí èrè níbẹ̀ láwùrú téréǹté. akúrútégún akúrútégún téréǹté láti ọdún mọ ọdún téréǹté láti oṣù mọ oṣù téréǹté o ti ń bọ́ bá jiyàn téréǹté o ti ń bọ́ lóye jọkà téréǹté. ìtàn igi níbẹ̀ lọ́pọ́n téréǹté irú èṣù níbẹ̀ láwo téréǹté etí èrè níbẹ̀ lóru téréǹté.